ذات الحديث ايتيار شعر بقية الجاليات الزبقة موجودة في سياقات هذا طبعا قرار من هذه ثلاثة كاتلوج هذه كنتسل عن أبي هريرة رضي الله عنه أن رسول الله صلى الله عليه وسلم قال يسلم الراكب على الماشي والماشي على القاعد والقليل على الكثير متفق عليه وعند البخاري الصغير على الكبير أبنتي أبن الكلام كتب يقوى لكم ẹ̀kọ́ bá a ti kíyàn nínú láti kọ́kọ́ sálámù sí i báwọn bá ti tọ́lọ̀ ọ̀kalẹ̀ yẹn tó lọ lábùkù tó yẹ kàlọ́pẹ́ tó yẹ ọ̀yẹ́ kó wọ́n kọ́kọ́ sálámù sí i. Èdèkó náà wà fún mi ẹnu ní àárín ìtàn ní ìgbéraga ẹ̀rì ìtàn náà bẹ̀rẹ̀ náà fún mi ìgbéraga ara tẹ̀sán sọ̀rọ̀ mi ṣùgbọ́n lórí ọkùnrin ti ìgbéraga bóyá pàtó wípé bóyá ojúlé òwò tí òwò tó kélé ti sọ sí i eléyìí ni ìdẹ́nu sọ lórí pé tá a lẹ́ni tí ó lẹ́tọ̀ọ́ sí ìdúró tó àlẹ́ ìṣẹ̀lẹ̀ fún àwọn àlùfẹ́lá wọ́n tó wà lórí nǹkan gbogbo itu tí ń kórí nǹkan àpò nǹkan ẹ̀kọ́ jẹ́ ní wípé kó tún já tó rọrùn fún ẹ ju ẹni tó rìn lọ. lọ́nà kejì ẹni tó rìn tọ́nà rẹ̀ jìn lágbègbè ìdìkan náà ọ̀nà tẹ́ ìjọ ìfẹ́ bíbá ló tó wà lórí ìdíyẹ ti pé wo tètè débẹ̀ ju ẹ tó wọ́n fẹsẹ̀ rìn tí o ti mọ̀ kàtó débẹ̀ lọ. ẹni tí ó gbọ́ nǹkan alábìíní òun yóò kọ́ sáláwà ẹni tí mo fẹ́ rìn lọ. alábìíní máa ṣe alẹ́ kọ́ ẹ̀ ẹni tó ń wá lọ òun yóò sáláwà ẹni tí mo fẹ́ rìn wà. ẹni tó wọlé ẹni ẹni tó pọ̀ láti ìgbà tó wọlé òun ní ọ̀pọ̀ sálámù sẹ́ni tó lè kíni sẹ́ni tó tó kulẹ̀ ẹ wá wò ìṣe tí wá wá sí ìgbà mi situation kan yẹ lẹ́nu bí ọmọ wà lẹ́yìn ìjọba pàdé ara yín lápẹ̀jùwe ọ̀pọ̀lọpọ̀ ọba ẹni tẹ́ ìjọba ríra ẹni lọ́pọ̀lọpọ̀ ọba bí kọ́ wà lórí ìdòtí kú ọmọ àrùn lọ. ẹlòmíràn wà wọ pé ẹni tó wà lórí ìdòtí wà lórí ìdòtí jẹ́ pé òun ẹ̀ abẹ́ni tó máa ń yá ní ìbọ̀ ó lè máa wá rí ẹ̀mẹ̀ ẹ̀ka ìjọba ó jẹ́ pé lè ẹni tí wọ́n ti wá gbàgbọ́ yìí lé yọ àwọn èmi ní sábà bọ́ọ̀lù sí situation yẹn lọ́pọ̀lọpọ̀ wa nígbà tó wá yẹ kó olùkọ́ ẹ̀sìn lábẹ́ ìwò. àlẹ́ mi tún ní wàlúùkọ́ sí ìlú gbogbo àwọn olùkọ́ ní ẹni kọ́ sálámù ní ọ̀rọ̀ àti ẹ̀mí àǹkà rẹ̀ kí sọ̀rọ̀ ọ̀rọ̀ sọ̀rọ̀ kì í sọ̀rọ̀ yẹn nìkan. eléyìí tó wá nínú ọ̀rọ̀ ìbùkọ́ náà sọ̀rọ̀ ìbùkọ́ náà ṣùgbọ́n mi kọ́ ìbùkọ́ rí àwọn ìbùkọ́ rí àwọn mẹ́rin wáyà sábẹ́ fún fi ẹnì kan fún ìdí àwọn méjì tó bà bẹ́ẹ̀ ọmọ tí wọ́n kọ́kọ́ kí àgbàlagbà. àgbàlagbà ní bọ̀ ẹni pé nǹkan ẹni papọ̀ nǹkan ẹni papọ̀ ọ̀rọ̀ ẹni tó wá wọlé àwọn méjèèjì tí wọ́n lè wà ní dọ́gba dọ́gba ẹni tó bá lè tó kọ́ bá làwọn kan tó bá lè bá kọ́ bá làwọn kan wà òun lò ó ní ọmọdé náà bá làwọn ní àgbàlagbà bí bàbá náà ló ń gba aláwọ̀ ọmọ bàbá náà ló ń wí pé ẹni tó ń rìn yín bọ̀ òun yóò gba aláwọ̀ ọmọ bí ọwọ́ àdúgbò àwọn akọ́nà yìí ká gbọ́ yìí dáadáa tí èsì bá wà lórí ọ̀rọ̀ àwọn ọ̀rọ̀ rẹ̀ àwọn akọ́nà tí ò ní dá ìdùnnú ìtẹ́jà wà ní ìkàwé àwọn akọ́nà tí ò ní dá ìgbàlè wọlé ṣùgbọ́n ìnira yìí bẹ́ẹ̀ ìwé ìjà wọn ti ká wọn ti rí ó ti ta ní ẹgbẹ́ sábúrò ní ìlú ó ti kọ́ bàjẹ́ bọ̀ èyí ìyàwó ti rí lọ́sọ̀rọ̀ lọ́jọ́ gbogbo wa ní. ó sì ń lọ́sọ̀rọ̀ wá ní ìlú ẹni tí wọ́n rìn bọ̀ ọ̀là níbi tí ìsìn nìyẹn ní ọkọ̀ sára ní ẹni tí ó wà lórí ṣùgbọ́n bá ti wá sọ yìí kò wá sí aburú bẹ̀ o kìí ṣe ẹ̀sẹ̀ o kẹ́ni tó kù kúlẹ̀ náà kó lọ sálámà ní ẹni tí rìn bọ̀ kìí ṣe ẹ̀sẹ̀ àlọ́ sọ eléyìí mímbá ti dúpé o ti yẹ kó rí àǹtẹ́ lórí dúpé ẹnì kan máa ń kó àìlójú ju ẹnìkan lọ ẹnìkan máa tún tẹ̀lé àwọn kankan ní ìjẹ́ ìdíje lọ ilé ìjẹ́ kan nínú ẹ̀kọ́ ti ìsìlámù ọ̀wọ́ àwọn akọ̀wé òní pé gbàgbé gbàgbé ìgbẹ́ ni wọ́n gbé yìí tí ọmọdé náà lọ ẹ̀kọ́ kọ́kọ́ náà wọ́n kàkàlà kàlà àwa onímọ̀ àdá àdá àdá tí wọ́n ti kí òní sọ yìí pé ọmọdé òní ní pápá jùlọ ọ̀dọ́ àwọn ọ̀pọ̀ kan títí pé níwọ̀n ló yé làwọn èèyàn lágbóyè rẹ̀ ó ti ní àwọn kàtà àwọn bá sábà tẹ́lẹ̀ níbi táwọn èèyàn bá sábà ní kókó sí láàárọ̀ kókó balẹ̀ kàbá yẹn. kí wọ́n mọ̀ wá sí ìdè láàárọ̀ wọ́n á lọ́dá sí ìrọ̀lẹ́ kàárọ̀ àkàrà ẹ̀rọ ti kàn yẹn bí ọba jẹ ìkájú ló ti jẹ̀bi lálá ọba bàjẹ́ o ṣé mi lọ lọ́rọ̀ bẹ́ẹ̀ ni wá sí ọmọ àwọn ìkókọ́ máa yẹ ọmọ kọ̀ọ̀kan náà wọ́n bàbá yẹn káàbùrù ọmọ kọ̀ọ̀kan náà wọ́n tẹ̀gẹ̀ ẹ̀ kọ́ ẹ̀fẹ́ tí wọ́n bá sara káàmù àwọn àdìkẹ́lẹ̀ náà wà náà wọ́n ti òwò kọ́mọ tí ọmọ náà wọ́n kọ́ nínú àwọn ọ̀rọ̀ islam tó kọ́ wa náà ní ilé abẹ́rẹ́ bàtà lánàá mẹ́ta tí wọ́n kọ́ bá tó ń tọ́ kọ́ wá ṣe gbéra bá tó ń yàrá àwọn ọ̀rẹ́yìn wọ́n lọ́wọ́ wa ṣèjì muhammed wà ní àdìgbò wa sàlámù sẹ́lẹ̀m sàlámù àlùkò wa